بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله الكريم محمد بن عبد الله وعلى آله وصحابه والتابعين وتابعيهم بإحسان إلى يوم ní a máa bá fún ọlọ́run bọ́bá Allah ní ẹ̀ẹ̀kan sí ọgbà ọba tí a fi ọ̀rọ̀ tí a sọ gbẹ̀yìn tí àwọn bàbá wa síbí mọ́ jẹ́ fún a ní àdúwà pé a tún pàdé bí ní ayọ̀ tọ́lọ́nà wà fún aláàfà ní ká pàdé lẹ́lẹ̀ ìtọ́lọ̀ bá sí fún ayé amàlò rẹ̀ kọlọ̀mọ́dáwọ̀ orẹ̀ ló ní ara wa a jẹ́rìí pé ọlọ́ọ̀bá ẹyọ kan ni olórogún kọlọ́bà kan náà lọ́bọ̀ olùsẹ̀dàbà alákòóso ọgbọ̀ ilé ètò tó gbogbo nǹkan lórí ètò ààrẹ náà ni ètò afẹ́láyà afẹ́lọ́kọ ọba tó ṣe lè àdúpẹ́ fún alhamdulillah o náà ló gbé àwọn àníbẹ̀ ọlọ́run ló gbé wọ́n dé láàrin ọmọ ẹ̀dẹ́ nìyàn tó wá bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sí olórí àwọn òṣè ọlọ́run bí sòpin ó tún fi sí olórí ó ní ìgbẹ̀yìn ó sì lọ̀gá àwọn bàbá wa wá ní akáyìndégbẹ̀gbọ́n oníṣẹ́ ńlá abíyá máa ọjà gbọ̀rọ̀gbọ̀rọ̀ báni sí kẹ́ rẹ̀ fún sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n wá gbọ́rọ̀ sánàbí lẹ́nu tí a gbàgbọ́ ìjọ tí ó gbé islamu dé àrin wọn tí wọ́n gbà pé aṣíwájú àwọn ni tí wọ́n á dútà náàbì arínú wọn àgbàlagbà lọ́kùnrin arínú wọn àgbàlagbà lóbin arínú wọn ọmọdé arínú wọn ọmọlúwàbí arínú ẹ̀rú ọba tó sì lè iná o náà ni a ń bẹ̀ ọlọ́bà níjọ́nà sí wọn àmín ẹgbà náà ni àwọn mùsùlùmí wá ń wáyé tí ìdásígbà náà wáyé ọlọ́ọba yọ́nú sáwà náà ò gbà wá lẹ́rú gbogbo ń dáa ń ṣe pátá má dáàlù aláyà àmín má sọ pé ọ̀fẹ́ àmín a bàbá wa síbí má tó gbogbo gbà ní a jókòó tí wa Ọlọ́run bá ń ṣe àlékún dáadáa wọn bá ń ṣe àlékún àlàáfíà wọn bá ń ṣe àlékún àrísìkí wọn àwọn mabadul amma lizawaj alimabadu al'amma lizawaj àwọn gbòǹgbò àwọn àpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ gbogbogbò fún pé mo fẹ́ níyàwó mo fẹ́ lọ́kọ ìtí wá ń bẹ dáwà ń sọ ní pé fíkìrì mabadi al'amma lizawaj fíkìrì mabadi al'amma ti lizawaj àgbọ́yé àwọn nǹkan gbogbogbò yìí nípa afẹ́ fẹ́ ìyàwó afẹ́ lọ́kọ wọ́n sì ká ọlọ́bí méje ọlọ́bí méje òlàwà mú lọ́kọ̀ kan àkọ́kọ́ ń bẹ̀ al-i'dad wal-isti'dad gbáradì àgbóyé ìmúránlẹ̀ fún ìyàwó ìmúránlẹ̀ fún mọ́fẹ́ lọ́kọ mọ́rẹ́mọ̀fẹ́ níyàwó gbogbo kan ni ìmúra yẹn a máa dá sí irú ọkọ òlàfẹ́ ní ìyàwó làfẹ́ ní bọ́wù láti sí ní gbogbo ẹlẹ́ẹ̀kejì al-ikhtiyar o náà ni ìsẹ̀sà ìsẹ̀sà ìyàwó ìsẹ̀sà ọkọ ẹni tàbẹ́kọ́ jẹ́ bàbá fún ọmọ wa lẹ́yìn náà al-khitbatu wa ahkamuha ìkọ́nisúra ẹni kí wọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ fẹ́ ọkọ ọkùnrin lọ́kọrin sóbìnrin ni obìnrin lọ́kọrin sí ọkùnrin ni gbogbo kan ni al'aqdu wa ma yata'allaqu bihi ẹlẹ́ẹ̀kẹrin ìtakókò yìgì àti gbogbo ohun tó rúpọ̀ mọ́ ìtakókò yìí ẹlẹ́ẹ̀karùn àwọn ojúṣe àwọn ọ̀ranyàn tí ń bẹ láàrin ọkọ àtìyàwó in tí ìyàwó gbọ́dọ̀ ṣe fún ọkọ tó gbọ́dọ̀ ṣe fún ìyàwó ẹ̀ tí è ṣe mọ̀ fẹ́ ọ̀ranyàn ni ẹ̀tọ́ ni alìkìláfàtú azàwòdíyàtú wà ma'alajatuha ẹlẹ́ẹ̀kẹfà o ni gbámi sí omi òtó táà lè nínú ẹbí tí máa ń láàrin ọkọ àtìyàwó ọ̀nà wo mórí bọ́m̀bẹ̀ kí n lábílé yẹnjú àwọn àṣòro yìí ẹlẹ́ẹ̀keje at-talaq wa ma yata'allaqu o náà ní dá ń pè ní ikọ̀ rẹ̀ ní sílẹ̀ nígbà bá ti rí yẹnjú mọ́ ní tí ó padà jásí ní pé lágbájá mi ò fẹ́ ọmọ tí sì máa wáyé látọ̀dọ̀ ọkọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ọkọ ló ní àṣẹ mi ò ọmọ mẹ́láta ara àǹfààní tọ́lọ́n fún obìnrin náà tó bá sóbìnrin ó lè béèrè ó lè béèrè móríbọ́kò lábẹ́ ọkọ táwọn afọ́níṣẹ́ ránpẹ́ ní alìkólùrù alìkólùrù ìyọ ọkùn ìwọ ọkọ kò lọ́rùn obìnrin ẹ̀ àǹkan méjèèjì téèyàn bá mọ̀ wọ́n ní ó gbàgbọ́ yìí àwọn ìpìlẹ̀ bá ṣe gbẹ̀bí kalẹ̀ àti wá sọ̀rọ̀ lórí alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹtàládé alẹ́kẹ́tìbàtú wa ahkamuha alẹ́kẹ́tìbàtú wa ahkamuha fíkí olùkẹ́tìbàtí wa ahkamiha fíkí olùkẹ́tìbàtí wa ahkamiha ìgbàgbọ́ yé mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ fẹ́ àti àwọn àdájọ́ tó rò pọ̀ mọ́ ní ìjókòó tó lọ a ti sọ pọ̀lọpọ̀ rẹ̀ lórí a ti sọ nípa kí ni jẹ́ ìtumọ̀ kìtìbà nínú àkà tí ma nínú èdè ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí tí a fẹ́ wò lé ní alfarku bayna al-khitbati wal-aqdi ìdá fẹ́ yẹ̀wò lé ní oníkàtí máa ń dáàrù máwọn èèyàn lọ́wọ́ ẹlòmí ń bẹ ìyàwó ò tí ìdìyàwó ẹ tó ti gbàgbó ti dìyàwó hùn ẹlòmí ń bẹ kò tí ìdìyàwó wọn ọkọ ti gbàgbó ohun ti lọ́kọ afẹ́ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ láàrin ikọ́ ìkọ́nisíra ẹni pé mo fẹ́ fẹ́ mo gbàkọ́ fẹ́ mi àti ìta ń pè ní akidu zawaj aunika ìta ń pè ní yìí gan aga láàrin àwọn ọ̀dọ́ lè ní ó máa ń dàrú láàrin àwọn ọ̀dọ́ lè ní ẹ máa gbọ́ tí ọmọ ìyá lọ́kùnrin máa bèèrè lọ́wọ́ àwọn àfá ustaz imam sheikh mudir missioner mo fẹ́ fẹ́ sílífà àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sì ti mọ̀ mí kódà mo ti ń lọ lé wọn súlèwà máa lo wíkẹ̀dì lọ́dọ̀ mi ọfẹ́ gba fatiwa ìyá ma kọ ọfẹ́ ẹfẹ́ bá wọn pọ̀ ọkọ̀ ẹfẹ́ kò tí ìdìyàwó ẹ̀ hmm. kò sí gẹ́ni kò tí ìdìyàwó rẹ̀ kò tí ìlẹ́tọ̀ sí àbí kí ìtakókò yìí ṣẹlẹ̀ àfihàn ń pè ní kí akúdùnìká àṣẹrẹ as-sahih ìtakókò yìí ìlànà ṣẹlẹ̀ àti lálàáfíà kó abẹ́wò ìyàtọ̀ níbẹ̀ láàrin pé akọnu sí obìnrin tàbóbìnrin akọni sọ́kùnrin wọ́n gbà pàwọn fẹ́ra wọn àti náà لبيان الفرق بين الخطبة وعقد النكاح أو الزواج لابد من تعريف العقد wọ́n ní ká tó lè mọ̀ ká tó lè ṣàlàyé ìyà tó ń bẹ láàrin pé ìkọ̀nú sọ́rẹ́ nípa afẹ́fẹ́rẹ́ ní àjẹ́kókó yegi ká tó lè ṣàlàyé kó tó lè yíwa àfi sọ kí jẹ́ ìtakókó yegi torípé inú ìjókòó lọ àìsọ kí jẹ́ kìtìbà lugatan wa silahan lugatan wa shari'an inú èdè àìlọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì lẹ́ni náà fẹ́ mọ́ kí ní jẹ́ akidu tó wá lọ́rọ̀ látara akọ̀dà yá akidan akọ̀dà yá akidu akudan ìtumọ̀ ẹni pé rọ́bàtà yárùbùtù rọ́bùtàn rọ́bàtà yárùbùtù Robtan. Shadda, yasudu shaddan ṣáda yasudu ṣádan. kéèyàn so nǹkan ó lè gẹ́ni. kéèyàn so nǹkan kó sì le. kó sì le kó ta kókó ẹ̀ wọ́n ní alájà owó yín ẹbí sínú gbànú ẹ̀sì ta kókó ẹ̀ kó mọ́ bá gẹ́gẹ́ ní mọ́ bá tú mọ́ bá sọnù bá sọnù àdìmọ́lẹ̀ ẹ̀rì torí díẹ̀ a ń láti mọ̀ tí wọ́n dáa fi mọ̀ yí pé ìbánisọ̀rọ̀ yàtọ̀ sí ìtakókò yìí kódà Al-Kùránì òpìlẹ̀ òpè ní kankaná ayàjá kí fún alẹ́jọ́ kò tọ́ lọ ní ẹ̀tọ́ kí fún alẹ́ ní Suratul Baqara 2 235. ولا جناح عليكم فيما أردتم به من خطبة النساء. ọlọ́ni kò sí ẹ̀ṣẹ̀ fún yín o níbi tẹ́ ẹ kọnu sóbìn pé ẹ bá sọ̀rọ̀ ẹ̀rọ khitibati nìkan khitibati. khitibati nìsá. obìnrin sọ̀rọ̀ fúnra ọlọ́run ló sọ khitibà mẹ́ẹ̀ kò sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ o. أو أكننتم في أنفسكم tàbẹ́ ẹ̀jẹ́ ẹ̀sọ́ síta ìfipamọ́ sọ́kàn lágbàjá wù mí mo fẹ́ bá sọ̀rọ̀ kí kó fẹ́ mi علم الله أنكم ستذكرونهن ọlọ́run ló mọ̀ pé ẹ máa rántí àwọn obìnrin nínú ẹ̀mí yín kí ni túnmọ̀ eléyìí hmm. tí obìnrin bá wà nílé ẹnìkan tọ́lọ́n wá ní kí ọkùnrin tóbìnrin wà nílé rẹ̀ yẹn kó wá jáde láyé yóò sì gẹ́gẹ́ ń pè ní ìdátòlì wàfàt ọkọ wàfàt ọkọ ìgbéléjókòó lọ́dọ̀ àwọn afọ́nímọ̀ ṣẹ̀ríà oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ni bẹ́ẹ̀ náà tí ọkùnrin bá ní òun ọ̀fẹ́ obìnrin oṣù mẹ́ta ni tómi wá ń ìpele pé ọkọ òun kú àwádá wá mọ obìnrin yìí táà sì ni wà nípò ń táà fi lè fẹ́ nígbàtí bá ń ẹ̀jẹ̀ àbí oṣù yẹn 4 months and 10 10 days. a ò gbọdọ̀ lámálẹ̀ pa afẹ́fẹ́ wọ́n wà ní condition yí pé àsìpọ̀ wọn àtọ́pọ̀ àkọ́kọ́ tí tán ṣùgbọ́n a lè máa pá lówe o lè wà náà ẹ̀mí àgbọ̀ lámálẹ̀ náà walakin la tuwa'iduhunna sirra ṣùgbọ́n ẹgbọ́ ọmọ wá sọ̀rọ̀ fún kọ̀kọ̀ kẹ́ẹ̀tì wí sí léjì ma fẹ́ bá ti parí ìgbèléjókọ́ ẹ̀ ma fẹ́ lá illa an taqulu qawlan ma'rufa ṣùgbọ́n àyè wà fún yín kẹ́ ma pòwe kẹ́ ma làmọ́lẹ̀ kúmù Aisha ọlọ́njẹ́ jáde láyọ̀ olúgbọ́lọ́dọ̀ ọlọ́run irú àwa ìná obìnrin tó bá fẹ́ àwa láyé ti wáyìí kò lè jìyà kò lè gẹ́ni kò lè jìyà ti ń pòwe ṣùgbọ́n àti ń pòwe ọlọ́ni yẹ́ òkè pọ̀ ẹ mọ́lá ni o àwọn ọ̀rọ̀ tó dùn tọ́lọ́ bá ní kí ẹ jáde oko dáadáa kí ni tó tẹ̀ wù yí tí èèyàn lè dùn ọgbọ́n ni kí tó lè wù yín tí yẹn bá ra fún yín tí ó dùnmọ́ yín nínú ẹ̀sọ́ tẹ́bá jáde òkú tẹ́ ń ṣe yìí yóò rò pé kí lọ́wọ́ kọ́ ra nǹkan fún mi ó ń so interest nù ó ń ṣe kíni ó ń so interest wọ́n kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ lámọ́lẹ̀ o lámọ́lẹ̀ náà wala ta'zimu uqdatan nikah kókó yìí o kókó yìí nù ó jùlọ kí nípa ìlókè ẹgbọ́n ọ̀tá kókó yìí o hátà yablugha al-kitabu ajala tí ó ti gbọ́ parí ìgbéléjókòó ẹ̀ tó mẹ́wàá parí ìgbéléjókòó ẹ̀ lẹ́ni ó lè sọ igi lọ́la mọ́jọ́ fi parí ìgbéléjókòó yẹn ọmọdá yìí bẹ́ẹ̀ na gbọ́dọ̀ kọlu sí pàfẹ́ fẹ́ pó náà bá lẹ́sìn táwàtà kọlu sí àbá lẹ́sìn tó bá tàbá kọlu sí àgbà ah, àsìkò báyìí kọ́ ní ma ń kọnu síyàn sẹ́mù mi tí ìparí ìkẹ́dùn ìbánisọ̀rọ̀ àti ẹkùnrin ó yà sí kíni ó yà ọsọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ torí ìdí ẹ̀ ìbánisọ̀rọ̀ ìjẹ́gbéyàwó hmm. ìgbà fún pé afẹ́fẹ́ ra wọn arábìnrin ò tí gbogbo ará àjìnàbíyà ni. àwọn ọgbẹ̀ náà ma jẹ́ àjìnábì náà faqad arrafahu al-fuqaha bi ta'arifin muta'addida kulluha kulluha taduru hawla ma'na mutaqaribin faminha ma yali wọ́n lẹ́ẹ̀rí àwọn abónímọ̀ fíkíù tàbáníkàlọ́ máa wo bóò ní a ṣe sọ ìtumọ̀ tàà ń pè ní takókò yìí bó náà ṣe define rẹ̀ definition pọ̀ àwọn mọ́sàbí kọ̀ọ̀kan lóní mọ́sàbí Abu Hanifa òní mọ́sàbí Maliki òní Imam Shafi òní mọ́mọ́ amadu murambali òní mọ́mọ́ ozaye òní mọ́mọ́ leis òní mọ́mọ́ Hasan Basri òní mọ́mọ́ atọ́ òní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tàbọ́wà wo wọn ìtumọ̀ súnmọ́ra wọn ọ̀rọ̀ tí a sọ lọ́kàn yàtọ̀ díẹ̀ díẹ̀ ìtumọ̀ kan ní forí sọ omi ìgbọ̀fẹ́ sọ ọfẹ́ yẹn pé ó gùn ó kẹnu ó wà comprehensive omi bẹ sọmárì ni omi bẹ ó wà níwọ̀ntúnwọ̀nsì kò kúrú jù kò jù قال الإمام الزيلعي بأنه عقد يرد على تملك المتعة قصدا ọ̀kanà àwọn àfáà ní Ibn Muzaina yóò ń sọ ń bẹ̀ yìí pé táǹpé ní táǹpé ní akùdù òun náà ni tá a bá ti ṣe tán a ní kàpá àti máa gbádùn lára àwa a sì kí ni a ní kàpá àti máa gbádùn lára ara wa inú àǹfààní akídùnú yóò fọkùnrin láǹfààní láti gbádùn lára obìnrin yóò fún mi náà láǹfààní kó gbádùn lára ọkùnrin èèwọ̀ ni Taa bá ti takókò yìí ká gbádùn lára rẹ̀ ẹni ẹ̀rì wọ́n ní tamalikù mọ́ta kọsìdán in ń fẹ́ ní mọ̀ fẹ́ gbádùn lára fẹ́ gbádùn lára obìnrin ọkọ ọkùnrin ọfẹ́ gbádàrà yọ gbogbo ń fẹ́ gbogbo tí jẹ́ gbádùn ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ inú gbádùn oníkéyàn máa wọn níwò ti àdùn ara ẹ̀rí gba bẹ̀ wọ́n à fún ní fèsì ẹ̀rí ló fi wà nínú sọ fún àlè ní wo obìnrin láwò tó wo má ma wo be tó lẹ́tọ́ àti fẹ́ ní àwò tó wò lákàlẹ̀kú lá èyí tó bá kọ́ wò tó jójìjì yẹn ọlọ́mbọ̀ ẹ̀ wà lẹ́kà sáníyà pátún tó wò ẹ̀sẹ̀ ní ọ dẹ́bìnrin súrátù nù náà 30 sí 31 ọlọ́mpàṣẹ fáadà gbọ́lọ́ ọba gbọ́lọ́kùnrin kàrẹ̀jú lẹ́ẹ̀ ọlọ́run pàṣẹ wọ́n jẹ́ gbọ́lọ́ba gbọ́lọ́bìnrin kan rẹ̀ jùlẹ̀ kullil mu'minin ọlọ́run àti tó bá inna allaha khabirun bima yasna'un gbogbo ń dá ẹsẹ̀ pátá ọlọ́bọ̀ fún rẹ̀ o àwọn ọkùnrin gọ́dọ̀ lè pàṣẹ wọ́n tó lè park ìrẹ́jú ńlẹ̀ àti ìsọ abẹ́ èèwọ̀ ni kí musulman wobi olóbin lójú èèwọ̀ ni kí musulman ọkùnrin fa àyè lẹ̀ kí obi kọmọ rí abẹ́ rẹ̀ bí èèwọ̀ ni kọkùnrin musulman wà bí obìnrin ẹkùnmọ̀ wojú ẹ̀ ọlọ́run tún wá tọ̀tọ̀ àwọn obìnrin náà وكل المؤمنات سواء جاء بلو بلو برناو يغضضن من أبصارهن كون أرجوان لو ويحفظن فروجهن كي صابوا ولا يبدين زينتهن إلا ما ظهر منها ولا نواد في كنتوا الله أكبر وفين تاو بنتون لي ó fi ọ̀sọ́kún wọn àgbọ́ máa fọ̀sọ́ wọn hàn wọ́n rẹ júnlẹ̀ wọ́n sọ abẹ́ wọn wọ́n àgbọ́ ma fi ọ̀sọ́ wọn wọn àfẹ́ tó bá hàn bẹ́ ara rẹ̀ ló kù kí wọ́n para mọ́ ọ̀ràn yẹn ní fóòdùgbọ́lọ́bàgbọ́lọ́kùnrin kó yẹn ẹlẹ́ abẹ́ rẹ̀ definition kala

ẹ̀rì kọ́kọ́rọ́ ní ẹnu ọ̀nà tó bá pé sísá ẹbá gbàgbọ́ Islam a ní òtí láǹfààní yẹn kò hmm. sí kí ni òtí láǹfààní irú yẹn ìgbádùnú ọbẹ̀ ìdùn ọ̀láǹfààní ẹ̀ ẹ̀fọ́ ni mo fẹ́ jẹ ewédú ni òsìkí ni ó sí kí ni ò tí láǹfààní ẹ̀ kí ní òjò láǹfààní ẹ̀ irú kò tí ìsíta gbogbo yìí kátó wá bèèrè kissing romance ìfẹnukonu ìdí lọ́mọ́ra ẹni lọ́mọ́ra ẹni ó ṣe gíní kò tí lẹ́tọ̀ sí kátó wá bèèrè ìgùn rẹ̀ ní lórí lẹ́yìn náà akìdùnú aw huwa al-ittifaq bayna يلتزم كل يلتزم كل منهما بمقتضاه تنفيذ ما اتفقا عليه مثل مثل مثل حل الاستمتاع بين الزوجين والمهر والمهر والنفقة والمعاملة الحسنة نعم أبا mi tó sọ kí ní جاكي mi ó ní náà ni jakiri ìpinnu al-ittifaq bayna at-tarfayn láàrin àwọn èèyàn méjì ar-rajulu wal-mar'a ọkùnrin àtobìnrin bayna ar-rajuli wal-mar'ati láàrin ọkùnrin àtobìnrin ká ní ìpinnu ká ní ìpinnu ká gírí yaltazimu kullu minhuma bi miqtada tó ẹgbẹ́ tàbá ti wá pinnu tán àwọn méjèèjì ó ti di ọ̀ranyàn lórí tí a pinnu lé lórí tẹ̀bíl ma ìtàbàkà aléhì lórí tẹnu wọ́n bá kò lè lórí ó ti di ọ̀ranyàn kí a máa múṣẹ ní inú ẹ̀sà mùsùlùmí àti nínú ìgbàlódé fábọ̀dé sí tàbá lọ sí Arab world ní àwọn ilẹ̀ lọ́rọ̀báwá ó jẹ́ ìlú àmùsùlùmí tí a bá fẹ́ fẹ́yàwó wà lọ sí Ministry of Justice Ministry, Ministry of Justice wà lọ ẹ lọ rẹ́gbà síbẹ̀ afẹ́ fẹ́ra wa o àtìkẹ́ni afẹ́ fẹ́ra wa àti gbà ṣùgbọ́n àdí ìsákìdù èyàn ò lè dákìdù sí lọ́n láàrin lábáwá ní Saudi Arabia ní Sudan ní Egypt ní Iraq ní Qatar ní Bahrain ní Emirates kíkà pé ẹ̀ẹ́yà ẹlọba ẹbá ní pé bàbá wa imam àti àbá tafsir àti ajánásí àti ladani gábá ní sùnjì láàrin sherifa àti basiru wọ́n mú yàn ní o wọ́n sọ gẹ́ni wọ́n mú yàn ní wọ́n arrest yàn ìwọ ọ̀daràn ní crime ni tí yóò bọ̀ lọ́wọ́ sí illegal marriage ẹwà náà gba fọ́ọ̀mù fọ́ọ̀mù yẹn lójú wá níbi tẹ́ fíl ẹ máa fílẹ̀ èmi lágbájá ọmọ lágbájá wọ́n bí mi ní ọdún báyìí ó kọ bàbá mi rè ó kọ ìyá mi rè ẹ̀ẹ́sẹ́ tí mo ṣe rè gbogbo nǹkan ó sì wọ́n béèrè gbogbo dítè ìgbàgbà yóò wà wá ń bẹ̀ kí lẹ́jọ́ pinnu kí ni kí lẹ́jọ́ pinnu ìnáǹpẹ̀ ni ṣùrù bẹ́ẹ̀ náà zawjayn àwọn rules ẹ̀gbẹ̀lẹ́ lórí ọmọbẹ̀mẹ̀ omi lè sọ fún ọkọ yìí pé tó bá fẹ́ mi o lẹ́kọ̀ọ́ yìí mi ò níbẹ̀ travel hmm. ló sí kíni mi ò níbẹ̀ travel sọ́gbà ọba lóṣù kan ọba lọ́jọ́ mẹ́ta ọba lọ́jọ́ mẹ́rin mi ò láìkì travel at all ma gbé èkó lọ́mọ wá bá mi tọ́kọ bá ti gbà má jẹmọ̀ ní ọkọ náà ní ìrọ̀yàwó mi lọ́jú mọ́ fẹ́ fẹ́ yìí ajọmọ̀ travel ni ọ tí ọ bá ti gbà má jẹmọ̀ ní tí ọkọ bá ti ń di ẹrù kí ló náà má ṣe ní ìrẹ́ ọkọ mi bàbá mi àti ìyá mi wọ́n fẹ́ràn mi gan èmi náà ṣe fẹ́ràn wọn at least every year màmá lọ sọ́dọ̀ wọn wà gbà mí one week every year wọ́n fẹ́ lọ bá wọn ta ni àwọn òbí mi ní tó kó bá ti agree ó ti wà ní òfin sísá ráfá orí mi tó fẹ́ fẹ́ yìí ní o láìkì àmàlà rárá o gbèsè ìjẹba ìyẹn ni mo máa ń jẹ ìyẹn tí wà máa gúnyán mú mi tí ó bá fẹ́ yóò sí kí ni yóò máa gúnyán wọ́n jọ agree yẹn náà pè ní májẹ̀mú ní tí wọ́n wá jọ pinnu yẹn kálùkọ́ máa ṣe é mo fẹ́ fẹ́ yí lóòtọ́ six months ẹ mọ̀ ara sọ fún mi ìjà every six months tí ó sùn mẹ́fà wá ti pé yóò bèèrè kíni yóò bèèrè jáàbù rẹ̀ ìyẹn lọ́wọ́ sí yí pé ẹni ọfẹ́ takókó yìí yóò kásá méjèèjì létí sísá ráfà àti bọ́ọ̀dá Ibrahim tàbẹ́ta kókó ìyàn ilé ni ilé ni agreement bẹ láàrin wọn tí bẹ́ẹ̀ lórí bọ́ọ̀dá Ibrahim yes sára bẹ́ẹ̀ ni rest orí tàbí àgbàgbò ìgbìlẹ̀ lórí wọ́n ni tó bá wá jẹ́ májẹ̀mú yẹn èkejì gbọ́dọ̀ máa ṣe wọ́n sì kẹ́ni kullu minhuma yaltazimu ní ìtẹnu lórí nínú ẹ̀ náà ni wípé ilé ìyàwó mi tí mo fẹ́ fẹ́ tí àìsàn ọ̀bá sí ẹ́ tó sì máa ṣẹ̀jẹ́ oṣooṣù o ní máa kọ ọrùn fún mi o ìrọ́kọ̀ tí mo fẹ́ fẹ́ èmi tó ń wò yìí ọlọ́ba kẹ́mi ní òfẹ́ ọkùnrin tí ó ṣe ẹ̀kan lé ní tó tún lọ́sẹ̀ tó ń bọ̀ at least ọkpatanye anya every 33 days ó ṣe kíni ọkpatanye anya ọjọ́ mẹ́ta mẹ́ta tó ilé máa tẹ́ lójoojúmọ́ tó lè máa tẹ́ jọ́ kejì ọkpatanye ọjọ́ mẹ́ta mi ò fọ́ lọ́sẹ̀ kan o mi ò fọ́ lọ́sẹ̀ mẹ́ta o mi ò fọ́ lóṣù kan o tó mi ń kése nǹkan rí kése gíní kìí ṣe nǹkan rí ẹwọ ẹbí ẹbí ọkọ̀ mi léèrè níjẹ́ olóti sí mi lásọ gbẹ̀yìn oṣù kẹrin láńlò lọ ẹ̀ ọ̀nà ọmọ rẹ̀ mi ni ló ń dáhùn bí ìyàwó gbọ́dọ̀ kọ ọrùn fọ́kọ lọ́kọ náà gbọ́ fi yẹ oorun bó tí ma aláti mọ̀ ẹ̀rẹ̀ gbogbo eléyìí wọn a máa tẹ̀lé gbogbo tí a jọ àgbé ìlú lórí wọ́n sẹ́kẹ́ ní wọ́n máa tẹ̀lé wọ́n a sọ díẹ̀ ń bẹ mislu hillu istimta'i bayna az-zawjayn nínú ni kí ọkọ àti ẹgbà wọn láyé a gbádùn lára ara wọn kánṣe gẹ́ni tí wọ́n gbádùn lára ara wọn ohun tí jẹ́ gbádùn ìṣẹ́ra fọwọ́ sí ìyàwó mi ọ̀fẹ́kò gbórílé mi ń tàn yóò ṣe gẹ́ni yóò gbélé ọkọ mi ọkọ gbélé ló mi ń tàn yóò ṣe gẹ́ni òun gbélé ọkọ máa fọyàn mi ṣeré kí ló máa ṣe òun bá fi ṣeré ìrẹ́mẹ́ pẹ̀kọ́ ma fi nǹkan ọkùnmi ṣeré yóò tó gíní òun ní ó fi máa ṣeré mọ́ máa ṣe àrórí alátàlá ní oníjọ́ mi ń bẹ wọn ànẹ́bí àwọn láti pọ̀tọ̀kọláyà wọ́n kàn mọ́ mú nǹkan ànẹ́kọ́kọ́ ànẹ́bí ó sì máa fi kan ojú ara wọ́n sì máa mú kóńbẹ̀ ma fi kan ma fi kóńbẹ̀ ma fi kan àwọn jẹ́ àwọn lọ́wẹ́ sallallahu alaihi wasallam ẹ̀rì gbogbo ìgbádùn náà ni mi wọ́n fẹ́ kó fún jẹ sí mi lẹ́nu kí ni ìyàwó ṣe yóò fi sí lẹ́nu èrè ọkọ mi wọ́n fẹ́ kẹ́ fún jẹ sí mi kí ni ó ṣe òun náà fi sí lẹ́nu níjọ́ kan la lọ sí prógámù kan bí kan kọ́pù sẹ́mínà àwa láwọn kwẹ́ṣẹ́n tààkọ àyàn máa fèèlì gan Allahu Akbar àwọn èèyàn fèèlì rẹpẹtẹ inú ẹ̀ ni pé so ma ń nu ọkọ̀ ẹ̀ lóúnjẹ tí wọ́n fòye sílẹ̀nu wọ́n wá ń bẹ́ẹ̀bẹ̀ always always gbogbo gbà sometimes lẹ́ẹ̀kọ̀ọ̀kan ríà ah kò wọ́pọ̀ àtọ́ kò tí ẹ̀ṣẹ́lẹ̀ rí àtọ́ lọ àtọ́ lọ rẹpẹtẹ Allahu àtọ́ ló sí gíní òun ló pọ̀ jù torí pé àwọn àfá olùbá ní sánmọ́lẹ̀ sàn dáadáa àmín ìyàwó lè nú ọkọ ẹ̀ ló ń jẹ kọ́kọ́ gbà ọkọ lè ọlọ́kọ́ gbà jọba sífẹ́ yóò gbàdánù ni yóò sí gíní yóò gbàdánù ni mo tẹ̀ sí lẹ́nu sáà ẹbẹ́ ẹ̀kọ́ ni mo nífẹ́ wá bẹ́ẹ̀ anabi muhammad ó ní kí ọkùnrin bu oúnjẹ kó sì fi sí àwọ̀ ẹ̀lẹ́nu báyìí kí àwọn náà gbà oní sọ́dáka ní sára ní bá sáyèdì kí ọkùnrin ó mú oúnjẹ kó fi sí àwọ̀ rẹ̀ lẹ́nu alábìnrin sọ́dákọ̀ ni ó ń ṣe bádà ní ó sì sára Allahu aisha rẹ̀ alátàlá ní ó tí ànábí bá fẹ́ mú mi ń bí ọ bá gbẹ́nu sí ẹni lọ gbẹ́nu sí wọ́n fi gbádùn ara wọn ni ń bí ẹ̀nà ti mú mi gẹ́lù ló ti mú mi ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ ní nínú àwọn nǹkan tí akídùmá sọ́dẹ̀ tọ̀nà inú ẹ̀ náà lówó oríṣìí owó tí àwọn fẹ́ gbà lọ́wọ́ ọkọ inú ẹ̀ náà ni inú ẹ̀ ó wà ní akídù ó wà ní akídù akídù ló dìtà mẹ́ ìyàwó ìlọ́fẹ́ gbà lọ́wọ́ ọkọ ẹ̀ kí lọ́kọ fẹ́ fún ìyàwó inú ẹ̀ ni wọ́n náfàkọ̀ inú ẹ̀ ni àwọn owó náà mi tó àsọwó orí owó ajẹ́ àmú àlò àwọ̀sọ àjò nínú ṣẹ̀rẹ́ Islam tí ma concept bèèrè sí àtàwọn obìnrin máa lò yẹn lọ́kọ́ rà tí ma pàǹtì ọkọ ní ma ra gbogbo ẹ̀ hmm. ọkọ gidi ní ṣe gíní yóò ra gbogbo ẹ̀ aláàgbà tó gbé ngbà mẹ́tọ́ bá dé báyìí tó bá jù ilẹ̀ fún ìyàwó ẹgbẹ̀wó ngbà tí mo lọ sí tí mo jáde lénìí tí mo wá rí àwọn nǹkan tí tóbi máa ń lò ah pàǹtì ilé ìwú mi kí ọkọ̀ mọ̀bọ̀ fún mi bèrèsẹ́ ilé ìwú mi kọ́ máa ṣe kíníkan àwọ̀tẹ́lẹ̀ oríṣiríṣi tí a bá lọ sílẹ̀ lárúbáwá àfáà rẹ̀ àwọn àfáà sàúdí rẹ̀ tó bá rí tí àwọn obìnrin lo ìjà black black yẹn ní tí ń bẹ lábẹ́ black black yẹn nǹkan ńlá o hmm. gbogbo tí àwọn ọmọ wọn náà yẹn máa wọ̀ làwọn náà máa wọ̀ o ṣùgbọ́n wọ́n fi aṣọ ìsìlámù bò mọ́lẹ̀ Islam ò pé ká dọ̀tí pé kó obìnrin máa sóge obìnrin ló lóge gbogbo àkáwọ̀ tí a máa wọ̀ yẹn láwọn musulmi náà máa ń láàrin ẹni tó gbà mí bẹ tó bá kọ́ rí bí àwọn ṣe dírẹ́sì náà orí ọkọ̀ orí ọ̀tẹ̀ ẹ̀kọ́ náà ọkọ̀ yánà <laughs> inner light and inner light. <laughs> níjọ́ kan abúlábùn abbas radiyallahu anhuma ó wá àwọn ọmọ kẹ́ẹ̀dínú lé wọ́n bá tí ń wo omi ohun omi wá sí báyìí wọ́n kó dé ó lóun ni, àwọn wò ní bí i glass o tó bá náà bí ma ń dẹ́sì fún àyàwó rẹ̀ náà fẹ́ ẹmọ wà wáyé lẹ́nì àti àfá àtọmọkíò àtàlájá àtẹlẹ́hà àìdírẹ́sì fúnra wá nulé ẹ̀nà máa wo tí bá bọ́ sínú lé nìsìn tí mo bá máa sọ ọmọ pé abu sẹ́jáde ni abẹ́ẹ̀kọ́ ni tí wọ́n tó pẹ́ wọn àríkí dírẹ́sì fún àwọn rí tí a náà bá múra tó ń wọ́sọ wà ní ohun sẹ́ǹsì kíní sẹ́ǹjáde ní ẹ̀mù pàá kọ́ ọmọlẹ́kọ̀ọ́ anábí a máa yọ́ sọ fún àyàwó ẹ̀nú máa sọ fún ara máa dẹ́rẹ́sì fún tiwa hmm. ìyàwó ayó dẹ́rẹ́sì fún kíní kí ìyàwó bọ́ bàtà nínú ilé ọkọ ẹ̀ kọ́ máa ṣe kò kò kò kó sì máa kankan lórí <laughs> Allah la ilaha illallah